gbogbo pẹ̀lú ohun gbogbo ọpẹ́ pàtàkì fún ọlọ́run ọba mi ọba tó sọ ilé ayé ró ọba tó fún èmi àtẹ̀yin ní àǹfààní láti tún rí ọjọ́ tòní ní ayọ̀ àti àlàáfíà mo kí yín mo kì yín káàbọ̀ sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki <laughs> ètò tí mo rò pé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ yọnu sí i báwo ni mo ṣe mọ̀ nípa àtẹ̀jíṣẹ́ àti ìpè tí ẹ máa ń pè mí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ pé ẹ gbádùn ètò Miliki Express o ẹ ìdí yìí ni a ṣe tún padà wá sí ojú rí yín ní ọjọ́ tòní yìí láti fún yín ní ìdárayá àti ìgbádùn ṣé pé ní orí ètò Miliki Express ìdárayá yín òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ yín ṣe ń ṣiṣẹ́ lọ kí ni káwa máa ṣe o ká máa dá yín lára yá ẹ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí orí ètò Miliki Express orúkọ tèmi ò yí padà orúkọ mi náà ni Olúwatóyìn Òkí ọmọ rẹ́rùnrẹ́rùn ọmọ òmẹ́po yọrùnú ọmọ kálẹ́dùró bẹ̀ṣù ọmọ bàbá ìṣolójó líkalíka okun o là ń kí ni nílùú tèmi bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tèmi nílẹ̀ okun mo kí yín káàbọ̀ sí orí ètò Miliki Express kí ló ti ẹ̀ ń ṣẹlẹ̀ ní orí ètò lẹ́ni gangan ẹ gẹ́gẹ́ bí ẹ̀yin olólùfẹ́ wa pàápàá jùlọ fún àǹfààní ẹ̀yin tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ ní àkọ́kọ́ ètò Miliki Express dálé lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa àwọn gbajúmọ̀ nìkan kọ́ o àwọn ògo tuntun náà tó ń dàgbà bọ̀ a máa ń mú àwọn ìròyìn nípa wọn náà wá gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní oko eré oko sinimá gbogbo àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan àwọn sinimá tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde ibi báyìí láti máa máa sọ àwọn sinimá náà fún yín ìgbà míì gan a ó tún ṣe àfihàn ráńpẹ́ nínú àwọn sinimá tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí orí ètò Miliki Express ṣé mo pé tí bá ti bẹ̀rẹ̀ ètò ẹ àwọn ìròyìn tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí ní ẹ̀ka tíátà òní mo fi ń bẹ̀rẹ̀ ètò Miliki Express kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ jẹ́ ká tiẹ̀ lọ rí arákùnrin olóṣèré tó ń dàgbà wọ́n ń gbóná báyìí lọ́wọ́lọ́wọ́ wọ́n ń dàgbà nínú ẹ̀ka tíátà wọ́n ń pè wọ́n ní Alesh Ọlásàní ṣé mọ̀ pé láìpẹ́ yìí wọ́n ṣe àyà ọjọ́ ìbí Mother's Day níbi tí gbogbo wa ti ń fi ìfẹ́ hàn fún màmá wa fún àwọn iṣẹ́ ribiribi tí màmá wa ti ṣe ní ayé wa arákùnrin yìí bó tilẹ̀ jẹ́ pé ọ̀dọ́ ni wọ́n wọ́n máa ṣe surprise package fún màmá wọn kí ni wọ́n ṣe gọ́gọ́gọ́ wọ́n ṣàlọ́ rí màmá wọn wọ́n dẹ̀ ra mọ́tò wọ́n fi mọ́tò wọ́n fi ta ìyá wọn lọ. ìròyìn tí mo tún wá fún yín náà ni arákùnrin tí ẹ̀ka onítìátà ti àwọn olóyìnbó tí mo mú ìròyìn wọn wá fún yín ní ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn pé wọ́n wà ní ìdùbúlẹ̀ àìsàn pé wọ́n ní kidney failure gbajúmọ̀ olóṣèré yìí Leo Mezie ẹ ṣe mọ̀ lẹ́yìn ìgbà tí a ti sọ fún yín pé àwọn kan ti dìde ìrànlọ́wọ́ fún wọn tí wọ́n dẹ̀ ti lọ sí òkè òkun tí wọ́n padà wá tí wọ́n dẹ̀ ti ní àlàáfíà ṣùgbọ́n lẹ́ẹ̀kejì wọn ni wọ́n tún padà ní second relapse so lọ́wọ́lọ́wọ́ tí wọ́n dẹ̀ ń béèrè ìrànlọ́wọ́ láti àwọn ọmọ Nàìjíríà arákùnrin Prophet Fúfẹ̀yìn àwọn ló ti fún Leo Meze ní three million naira láti lọ ṣe ìtọ́jú ara wọn a bá wọn yọ adẹ̀gbàdúrà pé kí Ọlọ́run kó fún wọn ní ìwòsàn tí ó péye bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká wá padà sí ẹ̀ka ti tíátà ti àwọn Yorùbá báyìí arákùnrin Tọ́pẹ́ Saint tí gbogbo àwọn olólùfẹ́ wọn máa ń pè ní òkè mẹ́sì fún ẹ̀yin tó bá ti ń wo ètò wa láti bí ọdún mélòó kan sí ẹ ó rí i mo tẹ̀ ti gbé wọn wá gbé àlejò lórí ètò Miliki Express wa rí òkè mẹ́sì àwọn ni Ọlọ́run fi mọ́tò tuntun kan Ọlọ́run fi ta wọn lọ́rẹ ẹ bẹ́ẹ̀ ni wọ́n ní ìròyìn kò táfojúbà bí àwọn akẹgbẹ́ wọn bí wọ́n ṣe bá wọn kọrin tán rọra ṣe àjọyọ̀ ní ráńpẹ́ díẹ̀ fídíò rẹ̀ mo fẹ́ fi hàn yín ẹ jẹ́ ká lọ wò à ń bọ̀. tí mo wá fún yín náà ni wípé ṣe mọ̀ pé mo máa ń sọ pé ní ẹ̀ka tíátà báyìí nǹkan kan wà tó gbòde táwọn gbajúmọ̀ wa máa ń ṣe wọ́n máa ń ṣe surprise birthday surprise fúnra wọn nígbà tí ẹnìkan lára wọn bá ń ṣe ọjọ́ ìbí wọ́n kàn ṣàlè déédéé jí lọ lé ẹ̀ ní àárọ̀ kùtùkùtù oríṣiríṣi surprises bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ ṣe àfihàn rẹ̀ yìí ẹ wò ó ó yàtọ̀ ó dúró ní báyìí ó dángájíá àwọn gbajúgbajà olóṣèré tọkọtaya tí a ń pè ní Afeez Eniola àti Esther Kalẹ̀jayé nígbà tí arábìnrin ìyàwó wọn Esther Kalẹ̀jayé ṣe ìgbéyàwó ibẹ̀ láti rí ọ̀gbẹ́ni eh, Eniola Afeez wọ́n ṣe surprise kan tó yàtọ̀ fún ìyàwó wọn kí ló tiẹ̀ ṣe gangan wọ́n rán àwọn ọmọ wọn sí ìyá wọn pé kán lọ bá wọn jíṣẹ́ ṣé tí wọ́n ti rí wọn wọ́n sì wà ní orí ìdùbúlẹ̀ ní inú ilé nínú yàrá lórí bẹ́ẹ̀dì wọn nígbà táwọn ọmọ wọn ń wọlé wá tí wọ́n dẹ̀ mú mẹ́sẹ̀gì tí bàbá wọn ẹni ọlá àfíìs fún àwọn ọmọ rẹ̀ pé kán lọ fún ìyá wọn ìyá wọn inú rẹ̀ dẹ̀dùn ó jáde lórí ẹ̀rọ ayélujára láti sọ pé ah, mẹ́sẹ̀gì tó fún àwọn ọmọ rẹ̀ kán fún mi mo rí o pé àwọn méjèèjì ṣáà ń sọ̀rọ̀ ìfẹ́ ìfẹ́ ni surprise birthday package tí Eniola eh, Afeez ṣe fún ìyàwó wọn Esther Kalẹ̀ Jaiye ẹ jẹ́ ká lọ ṣe àfihàn rẹ̀ ká fi jẹ̀gbádùn à ń bọ̀. ohun tí mo tún mú wá fún yín náà ni wípé fún gbogbo ẹ̀yin tí ò bá mọ̀ pé bàbá wa Adébáyọ̀ Sàlámì tí gbogbo àwọn olólùfẹ́ wọn pè ní Ọ̀gá Bello pé bàbá máa lè gbé bọ́dì wọn <laughs> bàbá ilé gbé bọ́dì wọ̀ báwo ni mo ṣe mọ̀ ṣé àwọn wípé iṣẹ́ mi ò ju wípé kí n dá yín lára yá tèmi bá ti lọ ṣèwádìí màá lọ túlẹ̀ màá lọ ká gbogbo àwọn àwọn ìròyìn tó ń jáde lórí ẹ̀rọ ayélujára gbogbo àwọn ìròyìn lọ́lọ́kọ̀jọ̀kan nípa àwọn gbajúmọ̀ màá mú wá màá mú wá sí etí ìgbọ̀nyín láìpẹ́ yìí a pé lára àwọn ọmọ bàbá wa kan tí wọ́n pè ní Wálé eh, Adébáyọ̀ Sàlámì wọ́n ṣe ọjọ́ ìbí wọn ọjọ́ ìbí yẹn ni wọ́n wá kúkú yí padà wọ́n kúkú wá sọ ọ́ di family reunion níbẹ̀ ni gbogbo wọn bí wọ́n ṣe wà nù bọ́ọ̀sì gbogbo wọn lọ tán lọ fún short trip kan níbẹ̀ ni àwọn fámìlì gbogbo àwọn ọmọ bàbá ọ̀gá bello níbi tí wọ́n wà tí wọ́n ti ń ṣe àjọyọ̀ ẹ mo máa ṣe àfihàn sinimá díẹ̀ kì í ṣe sinimá kan fídíò díẹ̀ níbi tí a ti rí bàbá wa àti àwọn ọmọ wọn tí wọ́n ti ń jó àṣé bàbá náà lè gbé bọ́dì èmi ni kọ́kọ́ ló máa wò ẹ jẹ́ kẹ́yìn náà kẹlọjẹ gbádùn rẹ̀ à ń bọ̀. kan tó ń gbóná lọ́wọ́ báyìí tí mo tún mú wá fún yín náà ni gbogbo wa la olùdarí eré ní ẹ̀ka tíátà ti àwa yorùbá òkìkí afọláyan àwọn ni ọlọ́run má ti fi ilé tuntun kan wọ́n fi ta wọ́n lọ́rẹ o gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe a gbọ́ pé níbi ọdún méjì tó kọjá ni ọ̀gbẹ́ni òkìkí afọláyan wọ́n ra ilẹ̀ yìí ní agbègbè kan tó ń pè ní arépo ní ìlú Ògùn state tó súnmọ́ Èkó níbí báyìí tí wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń kọ́ ilé náà díẹ̀díẹ̀ ṣùgbọ́n láìpẹ́ yìí wọ́n báyìí a gbọ́ pé àwọn àti ìyàwó wọn Abímbọ́lá Ògúnnáwọ̀ gbogbo wọn wọ́n ti kó sínú ilé tuntun yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúmọ̀ olóṣèré wa ló ti lọ sí ilé náà láti ya àwòrán tọ́dẹ̀ ń kí àwọn òkìkí Àfọláyàn pé wọ́n kú oríire o ẹ gbogbo àti àbá mọ̀ ẹ jẹ́ ká sọ fún yín pé òkìkí Àfọláyàn nípa kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yìí kó tiẹ̀ tó bẹ̀rẹ̀ rẹ̀ rárá rárá wọ́n jẹ́ alápàtà ní agbègbè Mushin níbi tí wọ́n ti ń ta ẹran hmm. ṣe rí wípé kò sí ìtàn olúkálukú tí ọlọ́run kò lè yí padà láti alápatà di olùdarí eré kan tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí ní ẹ̀ka tíátà àwọn ni ọlọ́run fi ilé tuntun worth eighty million naira tí wọ́n fi ta lọ́rẹ ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo àwọn ìròyìn tó ń gbóná lọ́wọ́lọ́ kò tí tán wọ́n sì kù ẹ má lọ síbi kọ̀ọ̀kan ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká tiẹ̀ lọ fẹsẹ̀ rajó díẹ̀ náà ẹ ṣe mọ̀ wípé a sì wà ní ọdún Easter tó wà lóde lọ́wọ́lọ́wọ́ báyìí tá à ń ṣe lọ́wọ́ báyìí ẹ wọ́n jẹ́ ká lọ fẹsẹ̀ rajó sí orin Pasuma change à ń bọ̀.